orí ètò bó ṣe ń lọ ni a ṣì wà a wà ní abala bó ṣe ń lọ lórí ìlera ìyẹn health àwọn nǹkan tá a máa wò lónìí ni ewu tó wà nínú oúnjẹ inú agolo ẹ èmi náà ni ọmọ yín èmi àbúrò yín èmi adébíyì adébísí ọmọ òmi mo ní àlejò pàtàkì kan níbí ìyẹn dókítà lórí epistemology àwọn kòkòrò tí ò ṣeé fojú rí ẹ dókítà ẹ jọ̀ọ́ ẹ sáré sọ orúkọ yín fún wa ní ṣókí ẹ ṣé orúkọ tèmi ni Dr. Taiwo Emmanuel tí mo jẹ́ epidemiologist onímọ̀ ìjìnlẹ̀ nípa kòkòrò tí a ò fojú rí. ok ẹ ṣé sà ǹjẹ́ sà ẹ lè sáré yọ̀nàna ewu tó wà nínú oúnjẹ inú agolo fún àwọn aráalé. ẹ ṣé ẹ ṣe rí oúnjẹ inú agolo ewu tó wà ń bẹ ó pọ̀ lákọ̀ọ́kọ́ oúnjẹ inú agolo ìkan tí ó dáa fún ibi tí wọ́n ti ń ṣe hmm. lẹ́sẹ̀kẹsẹ̀ tó ṣojú èèyàn ó wà preservative so ó da ní àkókò yẹn but eléyìí tó yẹ pé ìgbà míì tó bá máa package àwọn oúnjẹ yẹn sínú agolo á ti dógùn á ti rust hmm. àwọn oúnjẹ tó débà tó bá wà ń bẹ̀ ó léwu fún àgọ́ ara wa tí a bá jẹ ìyẹn ó lè fa damages nínú ara wa. Mm so ó lè fa damage sínú system wa tá a bá ń jẹ oúnjẹ inú agolo torí a ò a ò síbẹ̀ nígbà tí wọ́n package ẹ̀ hmm. and moreover tí àwọn oúnjẹ yìí tí wọ́n bá package ìgbà míì oúnjẹ inú agolo míì ó lè ti expire hmm. so wọ́n wá nu ibi expiring date yẹn wọ́n máa clean ẹ̀ hmm. kúrò níbẹ̀ àwa ò dẹ̀ mọ̀ for example ẹran èyí tí tó ti package sínú àwọn agolo yẹn tá ò bá mọ̀ tá dẹ̀ jẹ́ tó ti expired so tó dẹ̀ lè tó lè fa liver damages. ní ẹ̀dọ̀. ẹ̀dọ̀ fóró ẹ̀dọ̀ nílẹ̀ ẹ̀dọ̀ wa so àwọn kìíní yẹn ó lè ṣe jàǹbá fún ara wa so tá a bá fẹ́ jẹ oúnjẹ inú agolo èyí tó ṣojú wa tí wọ́n ṣe àbí èyí tó ń preserve òun ló yẹ kí a máa jẹ so eléyìí tó wà tó dára jù kí a máa jẹ òun ni fresh food èyí tí a ṣe fún ara wa èyí tí wọ́n ṣe ní ojú ara wa. ẹ má bínú mo ní ìbéèrè kan ni ẹ jọ̀ọ́ báwo ṣe lè mọ oúnjẹ tó preserve ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún àwọn ará torí àwọn mi ò. ẹ bá ṣe lè mọ oúnjẹ tí wọ́n preserve tó jẹ́ oúnjẹ inú agolo lákòókò tí a bá rà ẹ jẹ́ ká wo expiring date yẹ tá a bá ti wo expiring date yẹ ká rí i pé ó intact kò tí ì expired bá bá ṣe kó délé bóyá ọ̀la la fẹ́ lò á kó sínú freezer wa láti preserve ẹ̀ tá bá ti kó sínú freezer wa tendency wà fún tó máa ní life span ṣé kò ní tètè bàjẹ́. ìbéèrè kan sí ẹjọ́ ẹlòmíín wà tó yẹ pé wọ́n máa ti ṣí agolo yìí ọmọ àkànlò díẹ̀ ẹjọ́ ṣó dáa ká tún tọ́jú díẹ̀ tó kù. ẹ ìdí ni mo fi sọ wípé tí a bá preserve ẹ̀ díẹ̀ tó kù yẹn tá a bá kàn gbélẹ̀ sínú ilé àbí agbé sínú ibìkan kòkòrò lè ti wọnú ẹ̀ tá a mọ̀ ìyẹn àwọn microorganism tó pé a lè fojú rí torí is a viral disease tó pé ó máa ń tètè rànyàn ṣe understand so kò kò ó jẹ́ ohun tí ò dáa but tá bá fẹ́ tún lò ní ọjọ́ ìmíì a fi sínú freezer wa a lè wà preserve so eléyìí kò ní ṣe ara wa ní jàǹbá ẹ ṣé gan dókítà òun ni ẹ ti gbọ́ yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọ́ra dáadáa lórí ọ̀rọ̀ ìlera wa gbogbo àwọn oúnjẹ agolo ẹ jẹ́ ká ṣọ́ra dáadáa tí a bá lò ẹ jẹ́ ká fi sínú freezer tá a bá lè fi sínú freezer ẹ lò ó tán lẹ́ẹ̀kan náà ẹ dókítà wa ẹ jọ̀ọ́ sà mo tún ní ìbéèrè mìíràn tí mo fẹ́ béèrè ní ọwọ́ yín ẹ jọ̀ọ́ báwo la ṣe lè mọ èyí tó jẹ́ àwọn oúnjẹ inú agolo tó da gangan báwo la ṣe lè mọ èyí jẹ àti èyí jẹ ẹ ẹ sáré yọ̀nà náà ẹ̀ fún wa. ẹ ṣe ṣe rí oúnjẹ inú agolo bá ṣe lè mọ eléyìí tí ó dáa àti yàtọ̀ sí eléyìí tí ò dáa ní àkọ́kọ́ ṣe rí kí wọ́n ti kó àwọn oúnjẹ ìwọ orílẹ̀-èdè wa láti border through the sea wọ́n bá ti kó dé ṣe rí àwọn àwọn NAFDAS so wọ́n máa ti wọ́n máa check ẹ̀ wọ́n á check mate ẹ̀ wọ́n á wò ó wọ́n á wò ó fínífíní eléyìí tí ò bá da ṣe rí wọn ò ní gbà kan gbé wọ orílẹ̀-èdè ìdí nìyẹn tá a fi ń rí àwọn Nigeria immigration wọ́n ní wọ́n seize àwọn ọjà kan mm, mm. àwọn ọjà tí ò da tí ò ní ṣara lóore ni torí wọ́n ti ṣe àwọn research wọn wọ́n rí i pé tí eléyìí bá wọ orílẹ̀-èdè wa o máa dá wàhálà sílẹ̀ so ṣùgbọ́n eléyìí tí ó bá da wọ́n máa jẹ́ kí wọ́n gbé wọlé tí wọ́n bá gbé wọlé tán àwọn NAFDAC wọn àwọn náà máa ṣe àyẹ̀wò fínífíní èyí tó yẹ kí wọ́n ṣe kí wọ́n tó kó lọ sínú ọjà láti máa lọ tà á fún àwọn ènìyàn nípa ṣíṣe èyí a rí i pé àlàáfíà á dé bá àgọ́ ara wa. bẹ́ẹ̀ ni àlàáfíà á dé bá wa ìyẹn tí a bá ṣe nǹkan tó tọ́ ẹ ẹ jọ sáà ẹ sọ nǹkan kan nípa ẹ̀dọ̀ lẹ́ẹ̀kan ẹjọ báwo la ṣe lè mọ̀ pé ẹ̀dọ̀ wa bóyá a ti ń rí àwọn àmì pé ìlera kò balance dáadáa kò lọ déédéé báwo ni a ṣe lè mọ̀ kí ni àwọn nǹkan kí ni àwọn sign àmì tá a máa máa rí. ẹ ṣe ẹ àwọn àmì tí a máa máa rí lákọ̀ọ́kọ́ ṣe rí tí èèyàn bá jẹ oúnjẹ tí ò da nígbà míì àbí for example ká tiẹ̀ mu omi kó jẹ́ omi lásán la mu omi tó dọ̀tí tó bá wọnú àgọ́ ara wa ní àkókò yẹn gbogbo inú àgọ́ ara wa á dàrú so gẹ́gẹ́ bí èèyàn a ń mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara wa yìí wọn tá a bá ń jẹ oúnjẹ tí ò dáa tó bá ti ń affect liver inú wa ibi àwọn àmì tá a máa fi mọ̀ ni pé lákọ̀ọ́kọ́ ó máa máa rẹ èèyàn wá láti inú tó bá rẹ̀ ti ń rẹ èèyàn wá láti inú èèyàn ti mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ èèyàn máa máa ní ẹ̀fọ́rí ní gbogbo ìgbà yìí tàbí constant headache ní gbogbo ìgbà inú á máa run èèyàn sábà ti rí àwọn àmì yìí kí ló yẹ kí a ṣe ó yẹ ká lọ sí ilé ìlera láti lọ rí dókítà a gbọ́dọ̀ ṣe self medication àwọn nǹkan tó ń kó bá wa nìyẹn. wọ́n máa lọ pharmacy wọ́n á lọ rogo. bẹ́ẹ̀ ni so tábà tábà ti ń ṣe bẹ́ẹ̀ a rí i pé ẹ̀mí gígùn àti àlàáfíà á máa jẹ́ tiwa. èmi náà tún fẹ́ sọ nǹkan kan ẹ mọ gbogbo àwa èèyàn ọ̀ǹtì tó bá jẹ́ kí tí ó bá rẹ̀ wá la máa ń lọ sí hospital tí ò jẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká máa ṣàyẹ̀wò ní gbogbo ìgbà ká lè bá mọ bó ṣe ń lọ nínú ara wa ẹlòmíì tó bá ti rẹ̀ ló máa mọ̀ pé òun fẹ́ lọ sí hospital tó bá ti lórí fífọ́ ló máa mọ̀ pé òun fẹ́ lọ sí hospital gbogbo àwọn iṣẹ́ gbogbo àwọn iṣẹ́ gbogbo àwọn iṣẹ́ ńlá látà ń ṣe ó yẹ ká máa ṣàyẹ̀wò bóyá bí bp wa bóyá bí gbogbo àwọn oògùn tí ẹ ká máa lò bóyá ká máa jẹ fruit àbí bóyá ká máa ṣe àwọn nǹkan tó tọ́ àbí nǹkan tó yẹ ẹ jọ sà ṣe lè sáré sọ nípa yíẹ ọdún tẹ́ ti ń ṣe iṣẹ́ dókítà yìí fún wa. ẹ ṣe ẹ a ti wà lẹ́nu iṣẹ́ yìí ó ti pẹ́ díẹ̀ bíi two thousand and fifteen ni a ti wà lẹ́nu iṣẹ́ yìí. ẹbí ọdún mélòó sẹ́yìn 2015, thousand and fifteen sí two thousand and nineteen. ní ọdún mẹ́rin sẹ́yìn. ṣẹ́rí ó léwu gan-an fún àgọ́ ara wa ẹni tí ò ṣe onímọ̀ kò kò lẹ́tọ̀ọ́ láti kọ oògùn fún èèyàn. research kan ń lọ lọ́wọ́ láti lè dẹ́kun gbogbo àwọn ìbàjẹ́ tó ń lọ so àwọn ìwádìí tí wọ́n ń ṣe ló dẹ̀ fi dára lójú pé láìpẹ́ láì jìnnà gbogbo àwọn ìbàjẹ́ yìí ó máa kẹsẹ̀ rẹ̀ á dópin ní agbára ọlọ́run ṣùgbọ́n tá a bá ní ìlera ìlera ní ọrọ̀ ìmọ́tótó òun ló lè ṣẹ́gun àrùn gbogbo mm. ṣe rí tí ara wa ò bá dá tá a bá ń feel bákan ní ara wa ó yẹ ká lọ sí ilé ètò ìlera mm. láti lọ ṣe àyẹ̀wò ká rí dókítà ká ṣàlàyé fún wọn oúnjẹ báyìí ni mo jẹ ní àná o báyìí báyìí báyìí ni àwọn oúnjẹ inú aago wá béèrè pé kí ló jẹ báwo ló ṣe jẹ ṣó ti yé wa. ìyẹn lọ fi máa mọ ọtọ máa ṣe láti lè mọ àwọn àyẹ̀wò tí a máa fún yín èèyàn ọkàn lè déédéé wá ń sìn kó sọ pé dókítà ó yá ẹ fún mi ní abẹ́rẹ́ ó yẹ kọ oògùn fún mi rárá o bójú mu kí ló ṣe ẹ́ báwo ló ṣe ń ṣe ẹ́ ṣó ti yé yín so tá a bá mọ gbogbo àwọn nǹkan tó yẹ kí a mọ̀ láti tá a bá ti ṣe àyẹ̀wò àá ṣe kí ni àá kọ oògùn fún ẹnìyẹn láti ẹ ṣe gan láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù yìí ẹ jọ̀ọ́ dókítà kí ni àmọ̀ràn tí ẹ ní fún àwọn aráalé nípa ìlera wọn kí ni àwọn nǹkan tí wọ́n máa ṣe déédéé bóyá láàárọ̀ lọ́sàn àbí lálẹ́ tó bá dé láti ibi iṣẹ́ wọn ní ṣókí. ẹ ṣe ṣe rí àmọ̀ràn mi ni fún gbogbo àwọn aráalé tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ òun ni wípé ẹ jẹ́ kí a kíyèsára. Mm ká jẹ ká máa ṣọ́ra tá a bá ń rí àwọn àmì kọ̀ọ̀kan tó rú wa lójú ní àgọ́ ara wa bó ṣe ń ṣe wá ẹ jẹ́ ká lọ sí ilé ètò ìlera ti ìbílẹ̀ tá bá ti débẹ̀ ká rí dókítà wọ́n á ṣe àyẹ̀wò fún wa wọ́n á lè sọ àwọn nǹkan tí a máa lò síbẹ̀síbẹ̀ náà a gbọ́dọ̀ máa ní ìmọ́tótó a gbọ́dọ̀ máa para mọ́ ní gbogbo ìgbà àwọn ìdọ̀tí a gbọ́dọ̀ máa tún inú ilé wa ṣe oúnjẹ tó da ẹyẹ ká máa jẹ a gbọ́dọ̀ máa jẹ diet. a dẹ̀ máa bó oúnjẹ wa dáadáa. bẹ́ẹ̀ ni ká máa cover àwọn oúnjẹ tá à ń jẹ àwọn èso tá à ń jẹ ẹ ká máa fọ̀ torí ọwọ́ yìí òun ló yára kó àìsàn wọnú ẹnu wa torí òun ló lọ sẹ́nu ní gbogbo ìgbà so tá a bá ń ṣe ìmọ́tótó ká máa fọ wa lóòrèkóòrè tá a bá ń ṣe eléyìí á dẹ́kun. ẹ ṣe orí ètò bó ṣe ń lọ lẹ́ṣin bó ṣe ń lọ lórí ìlera ni ẹgbọ́tàn yìí ẹ jẹ́ asáré dókè lọ́hùn pápápá tí a bá dé a máa gbọ́ bó ṣe ń lọ lórí pápá pẹ̀lú ẹyinjú olódùn